العلي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim fẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn wá ń bì tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Schools are many across Nigeria, but only few are standard all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ dá Mùsèmùsè. Níbi ìdákọ́mọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muflihun ic tó ní ilé kéwúta àti ìkọ́mọlẹ́kọ̀ọ́ lárúbáwá hadith siki nafu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifelodun idiobi area ibadan or call zero eight zero five. one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three. Muflihun High School, learning for success in both worlds. فأولئك هم المفلحون abẹ́lọ́hún gbogbo àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n kún sí ọlọ́run tá à ń ṣe yìí lọ́wọ́ tí wọ́n ń gbé owó kalẹ̀ tẹ́ tó fi láǹfààní àti máa gbóhùn wa lórí afẹ́fẹ́ tẹ́ di àsìkò yìí ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore bá ní fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún wọn kó bá ní sàlékún wà gbódodo fún wọn kájọ wá jèrè papọ̀ láyé nínú sàárè àtijọ́ ògbéǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa kùnrin abdulwasai mubarak tí ó kà fún wa بسم الله أعوذ بالله من الشيطان الرجيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ má jẹ́ gbàgbé màláìláì ẹ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì Halima Ajibola, Bismillah. Ọlá Rasulullah sallallahu alayhi wa Abdul Abdullul Hamali, As-salatu li wal jihad fi sabilillah, wa wawul bayhaqiyyu. Translation, the Prophet of Allah, peace be upon him said, the best of deeds is observance of salat at its prescribed time and struggling on Allah's path. Transmitted by Haki, lesson from the Hadith 1 observance of Salat at its feast time is highly cherished by Allah. Two Muslims should observe Salat regularly. Three, Struggling on Allah's path, path is highly rewarding in Islam. Ọlọ́run mọ́jà àwọn ọmọ náà gbàgbé màláìláì o kó jẹ́ kí wọ́n ṣoríire láyé àtijọ́ ògbéǹde alkiyama. Jàmáà tí ó bá rí bẹ́ẹ̀, àtẹ́rìbíyà alìmàníyà òun là ń ṣàlàyé lọ ní abala tẹ́rìbì yàtúlẹ̀ àwùláàd fil islam ríre ọmọ nínú ẹ̀sìn islam eléyìí ni ó jẹ́ episode two episode two ríre ọmọ nínú ẹ̀sìn islam bóò la ṣe lè re ọmọ bóò la ṣe lè tọ́jú ọmọ tí wọ́n fi yàre àwa ń sọ pé àwọn tírénì tá a fún wọn àwọn ẹ̀kọ́ tá a fún wọn ó ń lọ bíi mẹ́jọ sí mẹ́wàá òun la wá mú ní kọ̀ọ̀kan àáfàá ní á fún àwọn ọmọ ní àtẹ́rìbìyàtú alìmọ̀níyà awìlà àkọ́díyà bóò láàṣẹ̀rẹ̀ àwọn ọmọ wa tí wọ́n nígbàgbọ́ òdodo tó lálàáfíà sọ́lọ́n tí wọ́n gbà pé ọ̀kan ṣoṣo ọlọ́run ọlọ́run ò pé méjì kò pé mẹ́ta tí wọ́n gbà pọ̀ lọ́run èso ọlọ́run bàbá ọmọ àbẹ́mì mímọ́ bí kò sí pọ́lọ̀ ọ̀kan ṣoṣo kúlù húwà lọ́wọ́ ahad tí wọ́n gbà pé ẹyọ kan lọ́lọ́run tí wọ́n gbà pé wà ìláhù kún ìlà ń wà hídùn láìlá àìlá uwa rahmanu rahim pé kò sẹ́ni tó yẹ ká máa sìn àfọlọ́hàn ọ̀kan ṣoṣo ọba tí ó kẹ́ gbogbo ayé tí ó wàá fa àwọn ẹni rẹ̀ kẹ́ tó bá dijọ́ ọ̀gbìn dàkíyàmà àáfàá ní ìmánì yìí ó pàtàkì púpọ̀ toró ni ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo àwa tá a jóbi àwa tá a jẹ́ olùkọ́ àwa tá a jẹ́ olórí ẹ̀sìn ìmáàmù mọ́sálásí àwa olórí ìjọ níjọ tá a máa ń sọ̀rọ̀ ọlọ́run tá a máa ń ṣe wáàsí fáwọn èèyàn ẹ jẹ́ ká fókọ́ọ̀sì púpọ̀ lórí ibò làwọn èèyàn ó ṣe ní ímánì ẹni tó ní ímánì kò ní lọ máa fọ́ ilé onílé ẹni tó ní ímánì kò ní lọ máa gbé èèyàn pa owó ẹni tó ní ímánì kò ní pa èèyàn tẹ́rìbíyà ìmọ̀níyà yìí òun ló pàtàkì tá a gbọ́dọ̀ fún àwọn ọmọ wa gbogbo àwọn òbí àwa tá a jẹ́ teachers àwa tá a jẹ́ olùdáwọn ilé ẹ̀kọ́ sílẹ̀ gbogbo wa ni ẹjẹ́ àjọ mójútó bó o gbogbo àwọn ọmọ tó ń wá láti inú ilé ẹnì kọ̀ọ̀kan wa nígbàgbọ́ òdodo yìí ni yóò sì wà lára wọn tó bá wà lára àwọn ọmọ tiwa náà yóò ní wọn la kí wọn ó lè kó owó òlù jẹ yóò ní wọn la kán lè jí dúkìá àwa tá a jóbi irú wọn ò ní máa jí transformer ládùúgbò irú wọn ò ní máa jí adìẹ aládìẹ irú wọn ò ní máa jí ẹran ẹlẹ́ran eléyìí láàjọ ṣiṣẹ́ tó pọ̀ lórí ẹ̀ òun sì ní lukumanu lahakim òun ló fi ń re àwọn ọmọ rẹ̀ ìmánì yìí náà láàfìrè wọn pé ọlọ́run nìkan la máa ń sìn àyè tún máa sin òòṣà àyè máa jọyìn ẹgbẹ́ ògbóni àyè máa jọyìn cultism àì máa jọyìn àwọn ẹgbẹ́ ayé tí ó lè wa kúrò lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ yìí ni gbogbo wa ọ̀dọ̀ ṣe lára àwọn ọmọ wa ara tí mọ́ọ̀nì bá wà yìí òun lára tí ó sọ àwùjọ di dáadáa òun nírú àwọn ọmọ tí wọ́n lè darí orílẹ̀-èdè tí wọ́n láàánú mẹ̀kúnnù lójú tí wọn ò ní ya olè tí wọn ò ní ya aláfọwọ́rá tí wọn ò ní yẹ tí ọmọ kówó òlùmíì ìmọ̀ọ́nì yìí ara aṣẹ́ gbọ́dọ̀ ṣe òun ni kọ́lọ̀ ń kó fún gbogbo wa ṣe ẹ jẹ́ kárara dá bá nítorí àsìkò ṣùgbọ́n ìmánì yìí ká gbọ́ yé gan ẹ jẹ́ ká nàbí yìí sallallahu alaihi wasallam ṣe lóríire ọmọ lórí ìmánì yìí sẹ́mọ̀pá àti láwàá mẹ́ta ló gbèrú jù òbí àwọn olùkọ́ àtàwọn olórí ẹ̀sìn amọ̀pá wa Muhammad anabi sallallahu alaihi wasallam olùkọ́ni tíṣà gbogbo wa lànàbí àáfàá gbogbo ayé lànàbí a tún wá gbà pé olórí ẹ̀sìn wa lànàbí sallallahu alaihi wasallam ẹ̀ wá gbọ́ bá nàbí ṣe ń re abdullahi ibn abbas radiyallahu anhuma anabi ní yá gùlà ìrí ọ̀dọ́mọdékùnrin ilé wà lèmú kàkẹ́lì máa ti jẹ́ kí n kọ́ láwọn ẹ̀kọ́ kan jẹ́ kí n fi àwọn ẹ̀kọ́ kan rẹ̀ ọ́ ìhìfàbíláà yàhàfàbùkà máa sọ ọlọ́run máa kaminú ọlọ́run bẹ̀rù ọlọ́run gbàpọ̀ ọlọ́run ọba àlejò ọlárí ọ̀nbẹ pẹ̀lú rẹ tó ọba ti lè gba eléyìí ọlọ́run ó máa sọ ìwọ náà ibnu abbas wa ń bá a lọ ó ní wàyíza fàáńtà fasta'in billah tó ọba ń wárán lọ́wọ́ o nídìí kọ́ ọ̀sẹ̀sẹ̀ lọ pààyàn o ò nídìí kọ́ ọ̀sẹ̀sẹ̀ gbéèyàn gbowó o nídìí kọ́ ọ̀sẹ̀sẹ̀ máa fafẹ́wó kí fasta'in billah wárán lọ́wọ́ lọ sọ́dọ̀ ànábì tó wá ń sọ fún ibùdó abbas wàhùwà sọ̀bí yàn ọmọ èké ló sì wà ń jọ náà lọ́hùn ó ní wàhálà ìrẹ́ ibùdó abbas jọ lọ yí ọ dájú annal ummata at ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in kọ́dí kàtàbà ń lọ òlà tí gbogbo ayé tọ́bá láwọn fẹ́ kó o dépò kan tọ́bá láwọn fẹ́ ṣe ọ́ lóore kan tọ́bá láwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan tọ́lọ́n bá ní òní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ rárá àfi tọ́lọ̀ ń bá ti ní ọ̀sẹ̀lẹ̀ tó ti kọ fún ọ wàyí ní jítàmà wú àlá àyẹ̀ dúrúkà bí ṣe in lámúyẹ̀ dúrúkà ìlà bí ṣe in kọ́dí kàtàbà wú lọ́wọ́ àlẹ́kà tọ́bá láwọn fẹ́ fi wàhálà kan àwọn fẹ́ sí ọ ní sùtà àwọn fẹ́ gbérú ọ látẹ̀yìn àwọn fẹ́ kí wàhálà ọ máa ṣẹlẹ̀ sí ọ lọ́ọ̀mọ̀ kò sáburú tí ó sí ọ kò sí jàǹbá tí ó sí ọ sùtà ò lè sí ọ àfi tọ́lọ̀ ń bá ti kọ́lé ọ lórí pé yóò ṣẹlẹ̀ sí ọ ànábì wa ń sọ fún pé rúfẹ́ àtẹlẹ àkàlà wàjà pàṣẹ so gègé tí wọ́n fi kọ́ kádàrà wọ́n ti gbé sókè tó ti yé tààdà tí wọ́n fi kọ́ ó sì ti gbẹ jẹmọ́ ẹwọrú ìmánì tó nípọn ẹwọrú ìgbàgbọ́ òdodo tó nípọn èyí tànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó fi rí Abdullahi ibn Abbas ẹ wá wo tí Ibn Abbas dà láyé tí gbogbo bímọbímọ táàmù abẹ́lọ́n pé kọ́lọ́ ọjọ́ ọmọ wọ́n dàbí Abdullahi ibn Abbas ọlọ́run jẹ́ káwọn ọmọ tiwa náà kan nígbàgbọ́ òdodo ẹjẹ́ abọ́ sórí ẹlẹ́ẹ̀kejì àáfàá ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tọkàn gbogbo àwa tá a jóbi òun ni àtẹ́rìbìyàtú àtà àbùdíjà ààrẹ àwọn ọmọ wa lórí ìjọsìn lórí kan máa sin lọ́n ààrí wípé tá a bá lọ wọnú Kùránì gangan ọlọ́run ọba ti jẹ́ kó yé wa pé wàá mú alákàbí sọ́láàtì wàstọ́bì àlèyà gbogbo ẹ̀yin bímọbímọ gbogbo ẹ̀yin òbí ẹ pa àwọn ọmọ yín láṣẹ ẹ̀yin ọkọ ẹ pa àwọn ìyàwó yín láṣẹ gbogbo ẹ̀yin olórí ẹ pa àwọn tí ń bẹ lábẹ́ yín láṣẹ ẹni wọ́n máa kírun kí wọ́n máa gbààwẹ̀ fọ́lọ́run ẹni kan máa yọ sàkàtì sàkàbá wọnú owó wọn ẹ ń bá lágbára hajj kan lọ sí hajj ọlọ́run ọba náà tún wá ń sọ fún wa nípa wípé ẹ̀yin olùgbàgbọ́ òdodo kú àǹfúsàkún wà náà rọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra yín àti àwọn ara ale ríbi iná iná tó jẹ́ pé wà kúùdù anásù ìjárọ̀ àti òkúta òun ni wọ́n fi kò ó ọlọ́run mọ́mọ̀jọ́ jẹ́ àwa àtàwọn wa àwọn ni wọ́n ṣe kíni o àwọn ni wọ́n fi kò eléyìí àáfàá ní kí lọ́kàn wà ṣe bẹ́ẹ̀ rí nínú àáyà tákẹ́kọ̀ọ́ wa ti kà ní àwọn tó kọjá yẹn nípa ntọ́sẹ̀lẹ̀ sí Hakim ara àwọn ẹni tó ti lọ ó ní yáàbù ọmọ mi akimi máa kírun òbí mélòó ní máa sọ eléyìí gbogbo àwa tá a jóbi ẹjá ọmọ yẹn lọ mọ́sálásí ẹ wọn lọ ẹmọ́jì ọ̀jẹ́nú àwẹ̀ nìkan ni ẹjá ọmọ yẹn máa lọ kírun ẹ wọn máa gbà àwẹ̀ ẹ wọn máa ka alukuran ẹ jẹ́ gbogbo ń ń àwọn ọmọ kéékèèké ni kódà àwọn sọ́ọ́lì yìí yọ àlìmúnà láì wọ́n máa ń kọ́ náfìlà òru wọ́n máa ń kọ́ wọn bóò la ṣe máa ń kírun kódà wọ́n máa ń kọ́ wọn bóò la ṣe máa ń gbààwẹ̀ ìlú fi dá sí báwọn ọmọ kéékèèké ààwẹ̀ àgbàdà ilà ọ̀ ń bẹ fún wọn torí wọn ìbàlágà àákọ̀ máa kọ́ wọn kán lè gbà wẹ̀dà ìlà kán gbàdá làásàrì kán máa gbà tán nígbà wọn bá ìbàlágà wọn ò ti máa gbà tán ẹ̀yin òbí ẹ mọ́jọ jẹ́ pé monday to friday nìkan táwọn ọmọ ọmọ lọ sùkú ẹ tètè jí wọn saturday sunday wọn ò ní kírun tí èdè aago méje eléyìí è ṣe gidi bad training lẹ́ ń fáwọn ọmọ yín ìfẹ́ ń sọ ni pé ọlọ́run pàtàkì sùkúù lọ pàtàkì yóò dúró ní ẹjọ́ àwọn ọmọ yín kan kírun ọmọ tó bá ti ń súnmọ́ pọ́n bàlágà ẹ̀kọ́ wọn tí wọ́n lè gbà àwẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa dúà tá a máa ń ṣe ní rúkú tá a máa ń ṣe ń sùjú gbogbo eléyìí òun la gbọ́dọ̀ bójútó tí ó jẹ́ káwọn ọmọ yáre ìjọsìn ọmọ tó bá ń sin lọ́hùn títọ́ lọ́hùn bá ń bẹ lára rẹ̀ yóò nílà kó tún máa sin èṣù nínú kọ́ máa wá ó sin ọlọ́hùn tàbí kó sin èṣù ọlọ́run abẹ̀ gbogbo àwọn ọmọ tiwa mọ̀ sí wọn lẹ́ni tí ó sin èṣù tọrẹ́ tí ọba ti sin lọ́n èṣù tí ọ̀lágbára tọ́jọ́lẹ̀ òun ni ọmọ sìn eléyìí ní tẹ́rìbíyà ẹlẹ́ẹ̀kejì tá a fún àwọn ọmọ wa àtẹ́rìbíyà tú àtàbùdíyà ká máa sin ọlọ́run a pàdé ní ẹ́písòdù kẹta lórí tẹ́rìbíyà tó làwùlá fìlìsìláàmù yìí kọ́lọ́n òun ni annual Ramadan lecture wa ní mufliun high school ní new site wa ní ajibola street muslim masfala road láti junction muslim ẹlẹgbọ́kadà bẹ́ẹ̀ ń lọ sí mufleon high school ní ajibola ń gbẹ̀yìn déwájú sùkúù wa báyìí ọlọ́run ọba àlékè ọlá yóò jọgbà lẹ́sìn o báwo la ṣe ń sọlé ìdílé mùsùlùmí làwọn dókítà wa rọ̀fí àdìsábálò láti ìlú ọ̀yọ́ ni wọ́n máa bá wa sọ gbogbo yín la máa retí bẹ́ẹ̀ ọlọ́run yóò jọgbà lẹ́sìn yóò jẹ́ ká fi ọ̀pọ̀lọpọ̀ ramadan ní ayé àwọn tá a bá tún gbọ́ ń bẹ̀ náà yóò jẹ́ kójọ wúlò fún gbogbo wa láyé àtijọ́ gbéǹde alkiyama títí òru ọ̀la táàtù máa pàdé lórí ètò almuflihun ìbìnàmọ̀ yayinus islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh